wal qadar gbogbo aláyé mi ti ọlọ́ọ̀ni wípé wàkọ́ jarọ̀ fi há àpàwàtà iye wọn bá nǹkan tí yóò jẹ oúnjẹ rẹ kútu rẹ tí yóò jẹ ń bẹ ọlọ́wọ́n bá pé gbogbo ẹ̀ ìtumọ̀ yẹn ni kí ó fi ìwọ̀n sí sálàyé mi ti níbo mi ó sì sọ pé wà kó ló ṣe ìrìn àyìn dàbò bímọ kọdà gbogbo nǹkan ló ti níwọ̀nba rẹ̀ tí wọ́n ń bá ìwọ̀nba nǹkan tó ṣe déédéé nǹkan oníjẹkọ́dà rẹ̀ lè dé lárọ́ àwọn tọ́yì ṣùgbọ́n nínú sẹ̀ríà nínú ẹ̀sìn ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ làwọn afá mi ń sọ ń parẹ́ ṣùgbọ́n lọ́dọ̀ àlùsùn náà jàmá ètí ń jẹ́ kọ́dàrú innahu ilmu Allahi sabiq bil ashya innahu ilmu Allahi as-sabiq bil ashya'i qabla wuqu'iha. إنه علم الله السابق بالأشياء قبل وقوعها وكتابته لذلك في اللوح المحفور قبل خلقها وإيجادها ومشيئته النافذة الشاملة وخلقه عز وجل لكل ما قدر كل ما قدر ìtumọ̀ eléyìí ni wípé kẹ́rọ àlọ́dọ̀ àlùsùnà òun ni ìmọ̀ ọlọ́run eléyìí tó ti sáwájú síwájú kí gbogbo nǹkan tó máa bẹ nítorí pé ọlọ́run bá síwájú gbogbo nǹkan bẹ́ẹ̀. a rẹ̀ náà ṣáájú mo rò pé àjọbí ó ti wà lára ta àti sọ ara àtúmọ̀ kádàrá ni pé ọlọ́run bọ́ba tó láàrin ká ti kọ gbogbo nǹkan sí aláwọ̀ alimahfur síwájú bọ́lọ̀ tó dáhùn àná bákan náà màṣíà ọlọ́run eléyìí tó ṣe gbogbo nǹkan anáfíìlà ti ń bẹ́ẹ̀. ọ̀rọ̀ wà lórí ẹ̀ àti pé kí èèyàn máa kí gbogbo nǹkan tó lọ́wọ́ bá pè gbogbo rẹ̀ òun ló dáa tó bá rí bẹ́ẹ̀ ní ti ń jẹ́ kádàrá sẹ́rù ní àṣírí àṣírí yìí ọlọ́run nìkan ló wà mọ́ lẹ́m ọlọ́run bọba tó láàrẹ̀ ga yóò lẹ̀ alẹ́ yìí àhàdà kò jẹ́ nìkan kó rí ààyè nàdàwọ̀ tọ́ ìtọ́yà ìwọ wa máa mú un débi kí ẹ̀kọ́ lè máa sọ ikú nǹkan kan tó pamọ́ òun mà á ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ lófin ní alimul ghaibi fala yudhiru ala ghaibihi ahada yẹ kọ́kọ́ rẹ̀ kó fún mi nìyẹn kan ọwọ́ àni illa man yuqada min rasulin fa innahu yasluku min bayni yadayhi wa min khalfihi rasada àfẹn tó bá fẹ́ ní ránṣẹ́ ní tí ó sì ṣe fáwọn náà nínú tí ó jẹ́ àmì ìjẹ́rìsà lọ́lọ́run fi sọ́jú alukọ̀tàánì lẹ́nu anábìá muhammad sallallahu alayhi wa sallam fi wàlá kuntu alamu lọ́kọ́yìnbá lẹ́sẹ̀ kárùtù mi nà lọ́kọ́yìnrí wàhán masani yasu tó bá ṣe kí mo máa kọ̀kọ́ ni oore tèmi ni ọba pọ̀ jù aburú kakọ̀ sí ní ṣẹlẹ̀ sí mi torí kíkó tó ṣẹlẹ̀ máa ti máa ọyẹ ká lónìí máa tó fún àwọn ọmọ rẹ tó kú síwájú kan tó fún ó sọ anaba muhammad sallallahu alayhi wa sallam kọ́má kọ́kọ́ àyàfi ntọ́lọ́ wọn bọ̀bá tọ́lọ́ àrẹ gàdọ́ bá fi mọ́ ìyẹn làwọn afọ àfi sọ wípé àṣírí tó yẹ kọ́lọ̀ nìkan ló mà tí ó fi bẹ́ẹ̀ lómi lam yutli alayhi malakan muqarraba bó ṣe kú lẹ̀ kí màlẹ́kà kan kó súnmọ́ lọ́wọ́ bá tó ọlọ́wọ́ bọ̀bá àṣírí yìí mọ́ wala yutli alayhi nabiyyan mursala bó ṣe wọlé ká anabi ká pàtàkì tó kó tún jẹ́ rọ̀ṣù ọlọ́wọ́ ló fi mọ́. بل هو سر الله عز وجل الذي لا يعلمه على وجه الكمال أحد الذي لا يعلمه على وجه الكمال أحد ẹni kò lè máa tán lẹ́yìn ọlọ ìwọ̀nba díẹ̀ díẹ̀ a máa fi máa wọn ránṣẹ́ ẹtí ń jẹ ká dàrá nìyẹn ní ṣókí nítorí bò wá ní ibi nígbà tẹ́lẹ̀ pé ó ti tán ṣe bẹ́ẹ̀ tẹ́ náà ṣẹ́wárí tó bá wá rí bẹ́ẹ̀ al-ummatul islamiyya umma mùsùlùmí nípa ọ̀rọ̀ kádàrá mẹ́ta mẹ́ta làwọn mùsùlùmí pín sí gbogbo mùsùlùmí gbogbo ilé ayé mẹ́ta làwọn pín sí bí ọ̀rọ̀ ṣẹwárà àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n ní àwọn èèyàn kọ̀ọ̀kan tí ń bẹ lábẹ́ wọn máa sọ mẹ́tẹ̀ẹ̀ta alákọ̀ọ́kọ́ wọn làwọn tá à ń pè ní kọ̀dàríyà gẹ́gẹ́ ẹ̀lùkọ̀dàríyà àwọn kọ̀dàríyà gẹ́gẹ́ àwọn làwọn tí ń takò kádàrà nítorí àwọn àlàyé wọn àti sẹ́yìn òun náà ní wípé àwọn fẹ́ẹ́ ṣe tẹ̀síwọ́ ọlọ́ọ̀ níbi pé ká lè fi àbòsí tì sí ẹ̀yìn ọmọ ìfarabalẹ̀ torí tẹ bá ló ti kádàrà gbogbo nǹkan tẹnìkan wá ṣe ntọ́lọ̀ ti kádàrà ìbọ̀lọ̀ ló kádàrà rẹ̀ òun wá ṣe kí ló dé òtún bílẹ̀ kí ló dé òtún jẹ̀yìnlá mo rò pálá yẹn mi ti àwọn kọ̀dàríyà mi sẹ́rẹ́ àwọn kọ̀dàríyà yẹn náà àwọn náà ìpele ìpele níà ìjẹ́kọ̀dàríyà kálukú ó gbó pọn jura wọn lọ àmọ̀ ṣàlàyé yẹn wájú nígbà tó bá yà àwọn míì bẹ tó ṣe wípé àwọn ni tọ́ ifá ẹlẹ́gẹ̀dẹ̀ àwọn ni jàbúríyà tá a ti sọ̀rọ̀ àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tí wọ́n gbà wípé gbogbo nǹkan jábùrù ni kí wọ́n ní àìlà abúlé màjú wò wọ́n ní èèyàn gbé wọn máa ń tẹ̀yàn ń ṣe ọlọ́nkàn fọ́ọ̀sì èèyàn ṣe ni èèyàn ọ̀gá rí pé òun ti ṣe nǹkan báyìí àwọn yẹn tó a bá ti ń sọ̀rọ̀ àwọn tí wọ́n sọ pé ọ̀rọ̀ ìmọ̀ ọlọ́run ọba tí wọ́n ṣe náà fi ọ̀rọ̀ ilmu lọ́yẹ̀ sábẹ́ tó sọ yẹn lẹ́yìn wípé علم الله السابق إنه علم الله السابق بكل شيء أو بالأشياء àwọn sọ pé rárá yọlọ́wọ́n bá ọba tó láàrẹ ká ó ń jẹ gbogbo ẹ̀dá ń pa ṣe nǹkan tí ń ṣe ní lẹ́nu wọn ni o inú wọn lẹ́tì ra àwọn jàmíyà àtàwọn sufi tí wọn bá ti yà wẹ̀rẹ̀ àwọn ni wọn sọ fún pé gbogbo nǹkan ọlọ́run náà ó ti yẹn nìsí tẹ́lẹ̀ nìkan bá ṣe kankan wọ́n lọ́ọ́ lọ́ọ̀ náà tẹ́lẹ̀ nìkan bá ṣe kankan wọ́n lọ́ọ́ lọ́ọ̀ náà ọlọ́run lọ́lọ́ àwọn ni ọmọ sọ bẹ́ẹ̀ àwọn ni òní wà mọ́lẹ́kẹ́lì bò wẹ́lẹ́ fi ń zírú ilá ìlàhùn wọn ní àtàjà àtẹlẹ́dẹ̀ ọlọ́run náà ni wọn ramallahu ilá rọ́ọ̀dì wọn fíkà ní sátì tọ́ba fẹ́ mọ ọlọ́run lọ́wọ́ chọ́ọ̀chì tọ́ba ti láwọn pásítọ̀ àwọn ọlọ́run torí kí gbogbo nǹkan ọlọ́run náà ẹtíkẹ́ẹ̀tì ẹ̀ ìtumọ̀ àti àǹsọ̀ ni pé ẹni tí ń ṣe pásítọ̀ ọlọ́run náà ló ní ọmọ ṣe ẹni tó bá jẹ ẹlẹ́dẹ̀ ọlọ́run náà ló ní ọmọ ẹ̀jẹ̀ sọlá yẹn mi ti wọn ní táwọn sufi fi wà lára wọn ni pé ẹni ó bá ṣe sufi débi wahdatul wujud ara wọn ni ara àkúdà jàbúríyà òun ní gbẹ̀yàn débi wahdatul wujud òní máa ń gbẹ̀yàn síbi débi alifana òní máa ń gbẹ̀yàn débi alibakọ sáàmà tí ń jẹ́ fanawo nù sofia wọ́n ní fanawo pé eléyìí ó ti tán sínú ọlọ́ pé bó bá wù báyìí kò rí kẹ̀kẹ́ mọ́ ọlọ́ọ̀ níbi tó bá sọ̀rọ̀ báyìí ọlọ́run ní sọ̀rọ̀ torí kò ti kán sínú ọlọ́run tó kó lu yín bẹ̀ wọ́n ní àlùfààná wọ́n wà sọ wípé ẹni tó bá wá dé fànáwù yẹn tó yẹ kó ti kán sínú ọlọ́run lẹ́nu wọn tí ò rí kẹkẹ mí ìmọ̀ lẹ́yìn ọlọ́run tó ń gbọ́rọ̀ mọ́ àfọ̀rọ̀ ọlọ́run tẹ́lẹ̀ tó bá sọ̀rọ̀ bá ọlọ́run lọ sọ̀rọ̀ pé tí ò bá wá ní bàkọ́ àwọn ni máa ń sọ̀sọ̀kùsọ̀ ẹ̀sìkẹ́ ẹ̀sìkẹ́ ẹ̀sìkẹ́ wọ́n nígbà tó tán sínú ọlọ́run látara àwọn nǹkan tí wàá ń látara kí wàá ń bọ́ lọ́wọ́ ń ṣe mítìn látara kí wàá ń bọ́ lọ́wọ́ yóò wà máa sọ kò sí ẹ̀kọ́ máa wọ́n wà ní ẹni wà ní bàkọ́ lẹ́nu wá ní ọ̀rọ̀ òun jáde ntì nítorí lẹ́yìn tó ṣe tán tún wà ní bàkọ́ o sálàyé mi fà á fẹ́ kí ẹlòmíì ni wọn yóò máa ṣe ìsìn náà yóò lọ́lọ́ náà lè ṣe ẹ lọ́wọ́ àwọn jàǹfàríyà àwọn jàǹfàríyà àwọn tí wọ́n jẹ́ kù láti mọ̀ wọn àwọn ló ṣe wípé tọmọlẹ́yìn tó bá fẹ́ yàwó yóò lọ bí bá ṣe wù kọ́ bá yà sí mímọ́ yóò bá yà sí mímọ́ tó bá wá súnmọ́ yóò lọ́wọ́ bá ṣe ìsìn náà kóun ṣe máa rí fà fún fọlọ́ mọ́ kí máa rí fà ní mọ́ mẹ́yìn akátọ́ jára wọn wọn náà sọ wọn ní márífà ni ìyàwó tó ń ka márífà ló ń ṣe fún èsì pé oṣù tì kí ń jẹ́ sìnà kí márífà ni ọfọlọ́ mọ́ ni ìbọ́lọ́ náà gbogbo ẹ̀. nínú ìjà pé lọ́dọ̀ tí wọn téèyàn bá ti sún fi dé dódódó ẹ̀ṣẹ̀ kankan ò lọ lójú ọ̀rọ̀ pé òun níyàwó twenty five kò lé ní ìfúnná sí níyàwó seventy five kán ṣe ṣìnà kò ní ìtumọ̀ sí wọn kán gba ìyàwó yàwó kò ní ìtumọ̀ sí wọn kán forí èèyàn tó kù kò ní ìtumọ̀ sí wọn. wọn lọlọ náà ló ní káwọn ṣe bẹ́ẹ̀ Ọlọ́run lọlọ. àwọn yẹn ara àwọn kòláàtù sọfíà àtàwọn jahamiya jabriya ni wọn wọn ní pé Ọlọ́run náà ni Ọlọ́run lọlọ Ọlọ́run ní í ṣe gbogbo ẹ Ọlọ́run náà ní í jẹyàn pa ìyàwó ìgbé nítọ́lọ́ bá kára akẹ́kọ̀ọ́ ní ṣe tí yóò wá ṣe bọ́lá ti ká dára tiẹ̀ nu ẹ má bu tí ẹ ti nu àbí wòye sọ bẹ́ẹ̀ fún yín kí ẹ má bu bọ́lá ti ká dára tiẹ̀ nu bó lẹ ṣe wá mọ̀ pé ká dára mo rò pa àgbọ̀ mi o lójú ẹni tí sì máa fi ká dára tí wọ́n fi ṣe ẹ̀wùjà ẹ̀kọ́ mo ti sọ́njú onípa ìdájọ́ ìbẹ̀rẹ̀ kọ́dà kì í ṣe ìlànà àdìsúnmọ́sọ̀ ẹ̀dá ní ahlu sunnati wal jamaa. ahlu sunnati wal jamaa àwọn ni wọ́n ṣe ìbáàtú ìmọ̀ ọlọ́mọ bàbá tó láàrẹ̀ dàtọ́ kárí gbogbo àwọn náà ṣe ìfibáàtú kọ́lọ́mọ bá ti kọ́ ọdún kan lẹ̀ àwọn náà ṣe ìfibáàtú mọ̀ṣíyà ọlọ́mọ bá tó kárí gbogbo àti gbogbo nǹkan tá a sọ mi ta yóò fẹlẹ pẹ tá a padà ṣàlàyé a padà ṣàlàyé ẹ pẹ̀lú ọlọpọ kéṣe. ó ní kí ló sọ ọ yá bàǹkà wàdọrọ balahu. wàdọrọ balahu àjàrà wàlámi yàn kọ àlẹ́ yìí ṣé kọ́lá yàn lóko wàhálà mẹ́lẹ́ wàhálà. آل من tó lára gánà òsì sàgbékalẹ̀ ajali wà ajali musamman ẹ̀ńdà ajali kan bẹ tọ́lọ́wọ́n ọba ọba tó lára ga tó ti mà á tó nígbà tó lóko yọ̀dọ̀ ọlọ́wọ́n ọba tó lára ga nìkan lọ́wọ́ ajali alákọ̀ọ́kọ́ àti ajali ẹlẹ́kejì àwọn akóńtà sí ìlú lọ́yà lọ́síra ṣùgbọ́n kí ni di ajali ni ìgbà tí gbogbo nǹkan tí ó parí sí tí ó tán àwa tá à ń bẹ láyé kọ́ láwọn kan tá a dá láyé tó o sí bẹ́ẹ̀ nígbà tá a jáde tí wọ́n pé àwa tá à ń bẹ láyé kọ́ láwọn kan tí wọ́n bá wa láyé ìgbọ́n tí ajálù tí wọ́n síwájú ajálù tiwa wọ́n ti lọ. àwa yìí náà ogún ọmọdé òṣèré fógún ọdún àìṣeré fógún ọdún wọn ìtumọ̀ méjì ní bẹ́ẹ̀ nídìí ẹ̀ nínú kọ́ yẹ pé àwọn kan nù wọ́n padà nínú kọ́ pé wọ́n padà fọ́nká tó báwa náà ṣe ríra ọlọ́run ló mọ̀ bóyá àtúmọ̀ yíra wa báyìí lẹ́yìn ogún ọdún tọ́lọ́mọ bàbá tí ò bá wò pé kájà lù wà kó ti tó kò sí ní ta bẹ́ẹ̀ ṣe ìjọ tó bá ti tó kò sí ní ta ṣe tó bá rí bẹ́ẹ̀ wà bọ́ọ̀rọ̀ bá aláhùn àjà àlà ara kádàrà kí ẹ̀ mọ̀ kí bọ́ọ̀lù wọn bá ṣe dá wọn pẹ̀lú mẹ́ tó pé gbogbo àwọn nǹkan fún wọn bẹ́ẹ̀ náà ló pásítọ tí wọn mọ sí mo rò pálá yẹ mi ti ìyẹn ló fà á tó fi jẹ́jẹ́ pé nínú tọ́lọ́mọ bá kádàrá fún wa nínú àjálù ní nǹkan tá a jẹ láyé ó nǹkan tá a jẹ gbẹ̀yìn nítorí a bá ti jẹ àjẹmí mọ́ wọ́n wá láyé mi ti ó ti ní nǹkan àkọ́kọ́ jẹ láyé ó ti ní nǹkan tá a jẹ gbẹ̀yìn tó yẹ pé ntí lágbájá jẹ gbẹ̀yìn tí jẹ kankan mọ́ ó lè yóò máa jẹ lọ́wọ́ bọ́ dé ó lè ni ó pa lórí tí sí tí ó lè jẹ́ wípé yóò sì lo ìgbà díẹ̀ sí oṣù náà kò ní lè jẹun mọ́ wọ́n máa fa omi sí lára tí ó fi lọ́kọ́ lọ lójú ètò yẹn ti wà á ń lẹ̀ lọ́dọ̀ ọlọ́run kò dẹ̀ sí ta fẹ́ sùn wàtọ́rọ̀ baláwo àjà àlà àwọn nǹkan méjì kan bẹ tó yẹ ká mọ̀ bí síwájú bá tó mọ̀ tó síwájú alákọ̀ọ́kọ́ òun ni wípé àjálù ìgbà tí nǹkan ọ̀tàn eléyìí tí ọlọ́run bọba tó láàrin ga tó fi mọ wa mo rò wá láyé mi láti mọ̀ pé nǹkan báyìí bàbá yìí bàbá yìí ló fi tó bá ti yọ láàrin oṣù mẹ́ta tẹ̀wé tí bá ti mú sí lọ́wọ́ ó sọ ká olóṣù mẹ́ta ẹ̀gẹ́ ọlọ́dún kan ṣé bẹ́ẹ̀ náà ó fà á nǹkan mọ̀ wá. àwọn míì bẹ òfin ṣé wọ́n tán àbí wọn ò ní tán ọlọ́run bá nìkan ló lè sọ. mo rò pálá ayé mi ti torí kí n gbà tó sọ wípé wà ló fẹ́ kọ́ fi sórí ọ̀sọ̀ yìí ọmọ mi sàn wá jọ wọn fúnra ó ní bí ńlá mọ̀ṣá ọ̀sọ̀ yà fún. àyàfi tó ṣe yẹn ó túmọ̀ sí pé àwọn kankan sọ àkùnrin ò ní ṣẹlẹ̀ sí wọn. mo rò pálá ayé mi ti ṣùgbọ́n ọ̀rọ̀ wà lórí pé kí làwọn kan náà sá padà sọ. ṣùgbọ́n tí mo fẹ́ sọ mí ni pé àlẹ́ àjáàlì tàbí àlẹ́ àti àmọ́r tàbí àlẹ́ ọmọ ṣé kankan náà àbí wọ́n yàtọ̀ síra ṣé ajálù èèyàn ó náà ní ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ní ìgbà tí ó fi ṣẹ̀mí ọjọ́ ayé ẹ̀ ṣé kankan náà. wọ́n ní ká padà síbi àwọn àyà kan ní alukur'an àyà yẹn téèyàn bá wọ àwọn ààyè tó pọ̀ ní alukur'an yóò rí bá wọ sọ́ọ̀tù làárọ̀ irú àyà yẹn wà mẹ́ Yunus irú yẹn wà mẹ́ Nahi irú yẹn wà mẹ́ mọ́nátì àyè mẹ́tẹ̀ẹ̀ta yẹn nìyí. ọlọ́run bọ́ba tó láàrin ká sọ pé ìdájá àjálù fàlà ayẹsà kẹrù nàṣà àtàn wàlà ayẹsà kọ̀dìkù ọlọ́run ti ajálù náà wọ́n bá ti dé báyìí ìkúlẹ̀ ọmọdé ajẹ gbogbo ìjọ gbogbo èèyàn kọ̀ọ̀kan lọ́lọ́run ti fún ní ajali ọlọ́run tí ajali yẹn bá ti wá dé láyé sàkérò ní sáàdáhùn wà láyé sàkérò wọn à ní òṣèlú tó tó bẹ̀ tó wà ní wọn fẹ́ lọ wọn lára wákàtí kan sí tàbí síwájú kí ajali yẹn tó dé wákàtí kan bífọ́ rẹ̀ wọn fẹ́ dé wọ́n ètò wọn lọ kò tó ṣe ó wá sọ báwọn tó rí bí ìjẹ̀báwọn láàyè oríṣiríṣi náà lọ́wọ́ ká síbẹ̀ náà ẹ̀rọ ẹ̀kọ́ tọ́yọ̀ láwọn ààyè náà mẹ́rin nínú Al-Qur'an lápòjúwe ọlọ́ni wa máa yọ amáru mi mọ amáru wàlá yóò kọ́sù mi náwó yìí ìlà mi kìtà sáàdọ̀ yìí wa máa yọ amáru mi mọ amáru ẹnìkan ò ní jẹ́lẹ́mí gúngún ká fa ẹ̀mí rẹ̀ gùn wàlá yunqasu min umri a sì ní dín ọjọ́ orí ẹlòmíì náà kù tàbí ọjọ́ orí tiẹ̀ náà ká dín kàkà kù ń bẹ̀ eléyìí tó túmọ̀ sí wípé ànàkùsọ́ wà ziyada máa ń bá umru ma yu'ammaru min mu'ammari wàlá yunqasu ó sì lè min umri sáájọ́ nǹkan tí mo sọ yẹn wa ìyẹn máa túmọ̀ sí wípé àwọn múrù ó lè dínkù ó lè lékún hasba àwọn kádàrà tọ́lọ́wọ́n bá ń kọ tí ó máa tẹ̀lé kádàrà ilé ìdó ti wà lálàkọ̀kọ́ ìyẹn ló fà á lóbi jọjọ yìí pé àwọn kankan ń bẹ tẹ̀wọ́kọ́lọ́ bá ń yàgò fún lọ́wọ́ máa yà ṣá wọ́n yìí fún ọlọ́wọ́n bọ́ba tó láàrin ká yóò pa nǹkan mi rẹ̀ yóò fi nǹkan rẹ̀ lẹ̀ mo rò mi ti wàá ń dàgbọ́ ọmọ gítà nínú ọmọrú ọmọ ẹ̀dá ọlọ́run pa nǹkan ọlọ́run bọ́ bá tó láàrin ká ó lè dín kan mí ó lè fẹsẹ̀ múlẹ̀ gbogbo aláàrin ti hadith wàlá yazidu fil umri illa al-bir wàlá yazidu fil umri illa al-bir nǹkan kan kì í ṣe àdékún sí ọjọ́ orí ọmọ ẹ̀dẹ́ ènìyàn bí kò ṣe mímọ wà dáadáa ó túmọ̀ sí pé ìwà dáadáa a máa fa kí ẹ̀mí èyí ó ṣe kẹ́ni o mọ̀nsáròhù ayọ́sàkọ̀ láwọn òfin rìsìkì ẹni ọba fẹ́ kọ́lá ọmọ bàtọ́ la rẹ̀ kọjá ká sì jèrè ọgbà yìí wọ́n yóò ń sà láwọn òfin àfàrí tó sì fẹ́ kẹ́mi òun ogun fàyè ẹsẹ̀ lọ́rọ̀ àmọ́ kọ́mọdébí kọ́mọdébí pọ̀ ẹ̀rí pé gbogbo yẹn túmọ̀ sí pé ọmọ ọmọ máa ń ṣe kẹ́lẹ́ dami lóhùn ziyara olùsọ̀rọ̀ báwọn ṣùgbọ́n ajá yìí kò lè bá mọ̀rọ̀ bá láyé ṣùgbọ́n ajáde kò lè ṣe kí ni o kò lè bá a nítorí pé àlẹ́ ajáde láyà kó bá lè tẹ̀lé kò lè yí padà. ìyẹn la fáwọn àti wá sọ yìí pé wà dọ́rọ̀ balahun àjà ọlọ́run ti fún wọn ní ajáde tó ṣe bí ajáde yẹn láyà pàbọ̀ bí èèyàn tó bá lọ ṣe mọ́jàrí kan nítorí rẹ̀ kò lè ṣiṣẹ́ fún un tẹ́yìn bá torí ẹ̀ tó bá lọ sùn gbígbẹ́ tẹ́ bá sáwọn ní nǹkan kọ́ mọ́ bá kú kọ́ mọ́ bá ràn kò ní í ṣiṣẹ́ fún tẹ́yìn bá torí ẹ̀ tó bá ní bullet proof lọ́wọ́ mọ̀ ọ̀rọ̀ káàkiri kò ní ṣiṣẹ́ fún kí làwọn akẹ́kọ̀ọ́ yẹn tó máa ń lò jọ́bí máa ń ṣọ́ra wọn. gbẹ́kúdé tí ó dekú mọ́lẹ́ àná ẹ̀dá kan ẹnìkan lè mọ gbẹ́kúdé kó wọ́n á kú sáwọn tó máa ń ṣe gbẹ́kúdé yẹn wọ́n yẹ kú. àdáwò kí làwọn akẹ́kọ̀ọ́ ọ̀ka ọ̀ka tó àjídèwé àjídèwé àdáwò ni yorùbá tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run ọba tó la rẹ̀ gà ó sì ètò yẹn ó sì parí ẹ̀ tó jẹ́ pé irú ètò bẹ́ẹ̀ ẹ̀dá ò lè ṣe ṣíṣe ètò yẹn ń tọ́ka sí wípé ọlọ́run ọba tó la rẹ̀ gà ló ṣe alákọ̀ọ́kọ́ ó tó jẹ́ ìdáwó mọ́ ó sì mọ wọn ta nígbà tó dá wọn ó pín gbogbo wọn lẹ́yìn ìgbà náà ó fi àsìkò sígbà tí wọ́n sẹ́yìn dá àgbà tí wọ́n lò láyé wàlámù yà kọ́ alẹ́ yìí sẹ́yìn òun kọ́bílà ayé àtúnkọ́ síwájú kọ́lọ́run kọ́ fatọ́ láàrin ká kó tó dáhùn ẹ̀dá nǹkan kó pamọ́ fún sẹ́wọ̀n kẹ́rọ́ jù nìyẹn fáwọn fáwọn àti à ń sọ yìí kí ìmọ̀ ọlọ́wọ́n bò síwájú gbogbo nǹkan nígbà tó ṣẹlẹ̀ tán lọ́lọ́wọ́n bá tó wà mọ́ wàhálìmọ̀ máa hùn àmìlú náà kọ́bìlà ń yàkùlùkọ́ síwájú kọ́lọ̀ tó dá wọn ó mọ tí wọ́n ṣe tí wọ́n bá délé ayé kẹ́rí àwọn apá wọ́n máa ń fún alákòjúwe níbi ilé pẹ̀lú ìtàn ànábì wa Musa aleyhi salatu wa salam àti nàbí ilá ìkọlẹ̀ ṣé wọ́n pé gbàtọ́ ló ń bá ànábì Musa lè pé ta ló ní mọ̀ nínú àwọn tí mo dá ànábì Musa wò pé ètò ní mọ̀ ta lọ́lọ́run tó bá sọ̀rọ̀ lẹ́yìn mi èmi nìkan lọ́lọ́run bá sọ̀rọ̀ tí ó sì gàgà láàrin mi àti àná musa lè mi ọ̀run ìwọ ni àmì ó ní ọ̀dà mo lẹ́rù kan bì kan tí mo tó fàwọn kankan mọ̀ tí mo fẹ́ jẹ́ ọmọ ó sì ní àjò ọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ ló bá gbé a ọlọ́run ṣáájú yẹ lọ́ba yẹ ká má pẹ́ ń bì yẹn àníwá musa aleyhi salatu wa salam ọlọ́run ìgbà tó pàdé Khadiru ó ní dákun ṣé mo lè tẹ̀lé ọ nínú tọ́lọ̀ ń kọ ẹ̀kọ́ pé mi náà mo gé tàn yẹn ni ọ̀tọ̀ nígbà mẹ́rin pé tàn láwọn sọ̀rọ̀ tí ó pọ̀ jù ah ó ní ìnáka ó ní lè ṣe sùúrù ìwọ́kẹ̀ ó kẹ́ fàtà sùúrù aláàmà aláàmà tó xẹ́tọ̀ bí ẹ̀kọ́ bẹ̀rọ̀ irú experience tó o lè rí nítorí ọmọ kankan pa rẹ̀ ó ní lè ṣe sùúrù ah ah musa ní ìṣe sùúrù ní mo fẹ́ kẹ́kọ̀ọ́ satajiduni insha Allah sabira ó rí kí màá ṣe sùn wàlá síláka amra kò sí àṣẹ tó pa mí tí màá wá gbé kejì ẹ ok àwọn méjèèjì wá lọ ìgbà táwọn méjèèjì ń lọ kí ni kọ́dúrú bá bọ́ ṣe ọ̀rọ̀ màkà ó mọ̀ yẹn ń ṣe ní láàrin àwọn ọmọ ẹgbẹ́ bó ṣe súnmọ́ àná ọwọ́ apá ọmọ ọba àwọn ọmọ yòókù lẹ̀ ọ̀pọ̀ òun ìgbà tó wá pátá anibà musa aleyhi salatu wa salam wa sọ pé aa lakọ̀dì di ta ṣé al-umra akọ̀tà ìta nafsan bi ghayri nafsi ó pààyàn tí ó pààyàn ká ló ti ẹ̀ pààyàn ní ìsìn akọ̀tà ìta nafsan ṣe kí yàtọ̀ mi lórí nafsi ẹ̀mí tó má tó bí ọmọ ike kó sì pa. nítorí pé lè lè lágbá o irú àfa àti èyí àfa àtúnlẹ̀ àfa àti ń pààyàn ṣùgbọ́n bí tá a fẹ́ lò bẹ́ẹ̀ tó bá tá a sọ̀rọ̀ yé lọ́wọ́ tó bá mi ó ní pé nígbà wá ya tó tó ṣe nǹkan mi tó tó ṣe nǹkan mi káfa àwọn kan mi nǹkan mi tó ṣe yẹn ká fi lẹ̀ táwọn ẹ̀dùn sáfún wa béèrè béèrè ó ní hádà fẹ̀rọ̀ kò báyìí ní ibi lèmi àti ó ti kú ya kìí ṣe ọmọ tó pa nìkan alákọ̀ọ́kọ́ tó ṣe o ọkọ̀ọ́kọ́ ṣe kọ́ sẹ̀fínà náà o ní làkọ́jú tàṣẹ́ gbàtọ́ pọ̀ ọmọ ìlà kọ́ńtà ṣe ànúkùrọ̀ sálàyé mi tẹ́ o ṣùgbọ́n torí kí wọ́n kájú tọ́yì ó ní ìbílẹ̀ mi àti ẹ̀ ó ti yà láti pé yà ó ní sáwọn ọ̀bí okàbí tàbí ilé máa làm tó ṣe tàbí ààrẹ yìí sọ̀rọ̀ gbogbo nǹkan tó lè ṣe sùúrù lórí ẹ̀ èyí sọ̀túnmọ̀ rẹ̀ fún ọ. kí ló dé? sáà ti sọ fún ẹ. ok náà ó ní fún ọ ní ìròyìn nípa tó lè ṣe sùúrù pa ẹ ìgbà tó wá sọ̀tà kọ́kọ́ fún ó wá débi ọmọ yẹn oníṣòro ọmọ tó ń wò yẹn fàkàánà àbàwá hu mọ́mìnà yẹn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ olùdájọ́ làwọn méjèèjì fọkànṣí náà ayọ̀rọ̀ ọmọ àti òyà tọ́mọ yìí bá dàgbà yóò sọ àwọn méjèèjì di kèfèrí tí a ti rán yóò sọ àwọn méjèèjì di kèfèrí tó bá dàgbà sẹ́yìn mọ̀ pé kò tí ì dàgbà kò tí ì ṣe tó ti sọ wọn di kèfèrí náà ni tó ti dàgbà náà ni ìtumọ̀ rẹ̀ ló wà á lè màmá ahùn máa mi lóna kọ́bílà àyà lọ́kọ̀ ohun tí wọ́n ṣe tí wọ́n bá délé ayé wọn ò tí ì délé ayé tọ́lọ́ ti mọ̀ ṣebí náà ìyá lọ́mọ wà tí àwọn mẹlẹ́kọ̀ fi wá bá àtọ́lọ́wọ́n pa mẹlẹ́kọ̀ aláṣẹ síbẹ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́ ẹ máa kọ ẹ máa kọ ajá lẹ̀ ẹ máa kọ́ sọ lórí rẹ̀ ní ọjà lórí dá yẹn náà. kò tó yẹn bá ti torí tí kọ nípa tá ló fi wọn. ní tó bá rí tó kọ́dírù góòlù náà sì mà ó ní wàá wọn bá a ihe àlámùrì yìí ṣe o èèyàn gbọ́dọ̀ pa àyàn ká má pọ̀ o emekọ o ọlọ́run bọ́ bá tọ́lá rẹ òun ló fi mà mí o nítorí pé ẹ̀dẹ́ ènìyàn ẹ dákọ̀ ẹ bá a yẹn lóhùn ọmọ yẹn ti stọ̀pù wa tàbí ẹ gbé bọ́ta. ẹni ọmọ ọmọ yẹn wá kọ́ ọmọ ọmọ yẹn lọ ẹjọ́ ẹ mú un kó ń ọmọ lọ ta ló mọ ọmọ wá. náà ọlọ́run bọ́ bá tó láàrin ká máa kọ́ dẹ̀rù pé ọmọ ilé anábà Muhammad sallallahu alaihi wasallam ó ní wọ́n ṣe àbùdá ọmọ yẹn láti wọ́n ṣe àbùdá rẹ̀ ní kẹfẹ́ ó lè ṣe nǹkan mìíràn yẹn kó fún ní oṣù. ọmọ yẹn ò tí ì wá dàgbà kó tí ì ṣe ní tí ó ṣe lọ́lọ́ mọ́ ó sì fi màánà bí rẹ̀ pé ọmọ yìí tó bá dàgbà tán tí ó dán wọn. ṣùgbọ́n látara àánú ọlọ́run bá fún wọ́n ní asigbèrè ó pé kọ́lọ́wọ́n bá ń yòókù dé làwọn máa khayran minhu zakatan wa aqraba rahma kọ́lọ́wọ́n ó fi mí parọ́ fún wa. àtọ́júwe mi wà bẹ́ẹ̀ tí mo ti sọ fún wa náà rí tó dá là lérí wípé ọlọ́run bọba tó láàrin ká ọ máa ń tẹ́dà ó ṣe síwájú kó tó dà. òun ni àyà tó wà ní sọ́ọ́tù làǹfààní wípé yá ayọ́ alladhina amanu ati'u Allaha wa rasulahu wa la tawallu anhu wa antum ọlọ́run ní ẹ̀yin olùgbàgbé òdodo ẹ máa tẹ̀lé ọlọ́run ẹ máa tẹ̀lé ránṣẹ́ ọlọ́run ẹ máa kọ̀yìn sànẹ́bí sallallahu alaihi wa sallam tẹ́yìn náà sì gbọ́ wá a sì fi ṣe fún yín. wala takunu kalladhina qalu sami'na wa hum la yasma'un ẹ má dà gẹ́gẹ́ bí àwọn jẹ́ ti sọ pé àwọn gbọ́rọ̀ sànẹ́bí lẹ́nu àwọn jọ tọ́lọ́ inna sharra dawaabi inda allahi summu al-bukimu alladhina la ya'qilun ọlọ́wọ́ àti wàlọ́wọ́ alima allahu fihim khayra la asma ọlọ́wọ́ bá mà nípa wọn tó bá ṣe pé nínú ìmọ̀ ọlọ́run nítorí mọ̀ nípa wọn ni pé orí ó ti bi kí wọn gbọ́ jáde ní kìbàjẹ́ kan gbọ́ oníṣùgbọ́n ọlọ́run bá ti mọ̀ pé dígbọ́ wọn jáde òní ti jáde abúlé yóò tó bẹ̀ jáde lójú ọ̀sán pé wàláwó asma tó bá ṣe pé ó jẹ́ kí wọ́n gbọ́ ni kí ló sọ pé ó ṣẹlẹ̀ látàwa láwo wá hùn mọ́ àrègbò wọ́n padà kọ̀yìn sí ibẹ̀ yìí sálàyé mi ti àyà mi tó wà tó tó pọ̀ àwọn kan láwọn bá nẹ́bí lọ mọ́ tàbùkì wọ́n láwọn lọ ìyẹn wọn bá àwọn mùsùlùmí nínú jẹ́ ọlọ́ọ̀ni wípé láwọn kọ̀rọ̀ ju fi kún un máa za àdókùn ilà àkọ́bàlà ẹ̀yin ò mọ nkankan tó bá yẹ pé wọ́n jáde lọ sóko ẹ rò pé òǹkà ayé pọ̀ sí ni ẹ yọ̀ lẹ́sìn torí kí wọ́n kó bá yín àwọn ni wọ́n lọ sàkóbá fún yín lójú ogun wàhálà àwùjọ àwọn ìlànà kún yẹbẹ kó dà kó mọ̀lì wà fi kún sàmúmá ẹ̀wọ̀n nàlá kún ẹ̀yin ò mọ nkankan tí wọ́n bá yẹ àwọn ni wọ́n dà fìtìnà ẹlẹ́sìn náà ò lè mọ̀ ní àwa ti mọ̀ ìyẹn ló fà á tó fi jẹ́ kí ọlọ́run bọ̀ bàtọ́ la rẹ̀ ká dá wọn jókòó lé kọjá wọn lè tẹ̀lé torí kí tí wọn bá tẹ̀lé yín tí wọn lọ dánwò lọ́ọ̀ni láì ṣe wípé wọn ti dánwò sọ́lọ́ ọmọ àbí ọ̀ma ọ̀ma ìyẹn làwọn àfi pé wàlámúyà fa alẹ́ yìí ṣe ìkòlù kọ́bílà àwọn yà fọlọ́ síwájú kọ́ lọ́n tó dáhùn ẹ̀ka kan pamọ́ wàhálì màmá àmì síwájú kọ́lọ́mù tó dá ọlọ́run fún wa ìyẹn yóò máa jẹ́ ìpanilẹ́nu mọ́ fún àwọn tí wọ́n sọ yìí pé nígbà tẹ́lẹ̀ bá ṣe tó ṣe tán lọ́lọ́run tó rí lọ́lọ́run tó mà rárá ajá pé màá rí òpé nìyẹn kí wàá nìtúmọ̀ inna Allaha bi kulli shay'in alim ọlọ́run bá ní gbogbo nǹkan ló mà tí wọ́n bá ti ní gbogbo nǹkan ìtumọ̀ rẹ̀ ni wípé nígbà tí jẹ́ gbogbo nǹkan nínú nǹkan ni ti ń bẹ àti ti ò sí àwọn onímọ̀ ní pé ọlọ́run bọ́ba tó láàrẹ ga ọmọ tí ó ṣẹlẹ̀ ohun tí ń ṣẹlẹ̀ ohun tí ó padà ṣẹlẹ̀ ohun tí ò ní ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ báwo ni ó ti ṣẹlẹ̀ kò tí ì yọ wa ó máa tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ó máa ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ ó máa tí ó padà ṣẹlẹ̀ ó máa ohun tí ò ní ṣẹlẹ̀ ó tún wá mà pé ká lè kàwọn ṣẹlẹ̀ kí ni ò bá ṣẹlẹ̀ ó tún mọ̀ kò yé báyẹn ní sùn irú ẹ̀ làwọn tá à ń sọ yìí ní sùn sẹ́wọ̀n kí àwọn kan kò ṣẹlẹ̀. ọlọ́ọ̀ni fàyọ́nọ́jà àgàlọ́ọ̀mù ìlàkọ́ ìfàtìmí tẹ́ bá padà délé o pẹ̀sítáàtà ló ń kalẹ̀ lẹ́kọ̀ọ́ táwọn kan nù wa tí wọ́n á bá ọ̀rẹ́ àdóbi pé ah dákùtà bá ti dọ́ lóògùn mi àdójọ́ lọ́nà. fàkúlẹ̀ ń dákùrù ju màá yà abàdà sọmọdé ẹni ẹni bá mi káàdì ìjọ sọ fún mi wàlá tó kọ́ tìlú màáyá àdókòwà ẹ̀yin ò lè bá mi bọ́ tàjà ìnà kò mọ̀rọ̀ dé tó ń bínú kó ẹ̀wọ̀n ní àwọn wàlà kọ̀ọ̀kan ǹdọ́ yẹ ká jọ lọ ogún jù ní ebe ẹlẹ́fẹ́ jókòó lé ẹ yá jókòó lẹ̀ pẹ̀lú àwọn tí ò ní tẹ̀lé wa lọ ẹjọ́ jókòó lẹ̀ torí wípé táà ní náà àwọn fẹ́ ṣe àwọn ṣe báyìí táàlì nàbí sallallahu alaihi wa sallam báyìí gbà ọlọ́run tó máa ń tí ó ṣẹlẹ̀ yorùbá la yẹn ti ọlọ́run ti máa ń tí ó ṣẹlẹ̀ ìyẹn ló fà á tó fi jọ jẹ pé àwọn nǹkan mi ń bẹ ọlọ́run ọba tó la rẹ̀ ga yóò ti fi máa níbà ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọlọ́run ṣe mọ́tò àwọn tó bá ní sàmáyé lu àsàmáyé muhammadiya náà lọ́wọ́ mẹ́rin àwọn méjì kan wọ́n jókòó sí mọ́kà wọ́n wá sọ̀rọ̀ láàrin ara wọn ìkànnì wọn wá sọ pé ah kálá àwọn jẹ̀ẹ́dì rẹ ni tó lè plan ó sì lọ pa Muhammad ó pààyà wọn káti ẹ̀ lé ní sàlẹ̀ sọ̀rọ̀ àtọ̀ sàn káti ẹ̀ lé ní sèmi ní kẹsẹ̀ ọ̀tọ̀ làárọ̀ ní gbogbo ẹ̀dá sí i ìkẹ́jẹ́ wa nígbà ó ní ẹ̀ lè plan ó ní ẹ̀ lè pa ó ní ẹ wá sọ fún kí tó bá sì lè lọ lọ tó bá lè pa títí tó fi dé gbogbo tí fámìlì rẹ ọmọ jẹ àtọmọ àtìyàwó ìmọ̀ gbọ́ gbogbo ẹ̀. ẹ bá jọ sọ láàyè ara wọn ẹ má jáde ní ojú kẹ́ni àtọmọ ọmọ jájọ plan ló bá jọra wájú àmọ́jìnà lọ. ìyá sì ń bá àwọn ìyàwó rẹ àtọmọ rẹ lọ. ó sáré ní àjò kíkiri tó fi dé Madina anábà Muhammad sallallahu alaihi wasallam ọwọ́ wà ní mọ́ṣáláṣí pẹ̀lú àwọn sàbí bó ṣe wọlé ni ó yọ wọlé bí wọn tó yọ wọlé tó ń dẹ́ mọ́ anabi sọlá alẹ́ wa sọlá wọn ni máa bọ̀ máa bọ̀ máa bọ̀ ọ̀ kí máa bọ̀ bí kíni ani ọ máa bọ̀ ọba yìí sọ máa wọn anabi ni ìwọ àti lágbájá ẹ jókòó síbi báyìí ẹ wá ń sọ̀rọ̀ lórí pẹ̀pẹ́ pa mí wọ́n wá ní wọ́n pa mí kí wọ́n máa bọ̀ òun lọ́wọ́ máa bọ̀ ọbọ̀ máa tìyàwó rẹ̀ èmi tó wá ṣe nìyẹn. Ah! kọ̀mọ̀sẹ́ni ẹ̀ka fẹ́ ń gbà tá à ń bó ṣe gba islam ṣe ẹ lọ wo asamayi muhammadi yaaye ba hadith yẹn mu ó bá gba islam ṣe pé lẹ́yìn òkú ọ̀rọ̀ tá a sọ maka láyé tó sì fóònù tẹ́lẹ̀ àgọ́ òṣìṣẹ́ gbẹ̀gẹ́ kí mi àti ọ̀rẹ́ mi nìkan lájọ sọ eléyìí ò ṣeé bí o ṣe padà mọ́ ká mi yẹn bóòlù àná bìí ṣe mọ́ ọlọ́run bá ló fi mọ́ ẹ wàá mọ́ tó kọ́ ni ẹni yọ wá lọ mọ kàmárà rà ìgbà tó wá nípa níbi wá ṣẹ́gun gbọ́ǹkà sára yẹn ti ọ̀rẹ́ rẹ̀ yẹn mọ̀ pé ànábi ó ti bà sí rí gbò lọ ní ẹni yọ wá pa ọ bó ṣe fún eré tọ́ba ẹ̀wọ̀n mẹ́ka èmi ni ó kọ́kọ́ pa èmi tó yẹ kéde mo sponsor ń tọ́ apá ọ̀rẹ́ rẹ̀ yẹn wá ń lé lọ pé padà ọ̀rẹ́ yẹn ọ̀rẹ́ rẹ̀ tó wá sí Madina tó ń gba Islam yẹn ni wàá lé lọ pé padà Muhammad yìí ṣe yàrá yẹn máa bọ̀ tó bá ti dọ́dọ̀ rẹ̀ ah Muhammad èmi náà kọ́ pa á òní pọ̀ kò ní pọ̀ aláàánú padà tó bá padà wá gba Islam tó ní mo kẹ́ mo jí o sórí rẹ̀ níta fẹ́ yóò bẹ̀ ọ́ ní kí wàlámù yà fà á lẹ́yìn ṣáyé òun kò sí nǹkan tó pamọ́ fọlọ́ ibà rántí ti Hatim Hatim tó ṣe jáde bọ́nà àbí bàtà tó fẹ́ tó àṣírí àná bá Muhammad sallallahu alaihi wasallam fọlọ́ sí fi máa lẹ́nu nkẹ́ ayé lọ síbi báyìí báyìí báyìí báyìí báyìí báyìí obìnrin kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìwé kan bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́gbà àwọn yẹn wa lọ́gbà àwọn yẹn wa ó sì lọ́dọ̀ obìnrin yẹn ìwé kan wà lọ́wọ́ ẹ̀ ó ní ìwé lọ́wọ́ tèmi kò síbi kankan àlè ni ẹni ọ̀sán fún mi ò lè parọ́

ànábi sọlá aléwájú ọsán ní kankan lọpẹ wa ìgbà tó déwájú ànábi sọlá aléwájú ọsán ànábi ní ìwọ lọpọ ó lọ lọ kọ ṣùgbọ́n àwọn òfin ṣe kúfúrò òun òfin ṣe nìfà ṣùgbọ́n ìrìn àjò tá a fẹ́ rìn yìí tá a bá dé mọ́kà tán gbogbo yín lẹ ní fámìlì bẹ́ẹ̀ mi ò ní fámìlì o tó bá yíwọ́ ọ̀sẹ̀ tí ó gbìjà tèmi o nítorí àwọn yìí fi ṣe nìfà kù yìí ṣe jẹ́ pé mo fẹ́ fi Islam lẹ̀ àbí mo wá fẹ́ràn àwọn kẹfẹ́ ni. Ah! má ro ní gbé jẹ́ ń sọ orí ọkùnrin balẹ̀ kì ń wéṣẹ̀ kì ń padà ẹni sọ la lè wá sọ ọ lè pa ó jagun bá dìrì ẹni tó jagun bá dìrì lọ pa ó lè pa ọ ẹni sọ la lè wá sọ láti sàfọ́lì jù ṣùgbọ́n tí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni pé wàlámúyà fà á lẹ́yìn ìṣẹ́yìn fún un kọ́bílà àyà kọ́ lọ́kọ́ nǹkan pamọ́ fọlọ́ síwájú kó tó dáwọ̀ ẹ̀dá wàhálì máa máa hùn máa mi kọ́bílà àyà fọlọ́kọ́ síwájú kọ́lọ́mù kó tó dáwọ̀ ẹ̀dá ló ti máa ń tá àgbèlè ayé ṣe ẹni wọ́n ṣàbùdá rẹ̀ ní kẹfẹ́rí ọlọ́run ti mọ̀ pé lè kẹfẹ́rí ní oṣù lọ́lọ́run bá fi sọ fún Muhammad sallallahu alayhi wa sallam kí n gbà Abdullahi ibn Ummi Maktum dé tọ́wọ́ agbájúmọ́ àwọn kẹfẹ́rí ta ló sọ fún wa pé àwọn eléyìí bá bá wọn sọ̀rọ̀ títí tí wọ́n gbọ́ ta ló sọ fún wa pé wọ́n gbọ́ ìyẹn ló pàtó kí gbà mí tani sọlá aléwájú ọsọlá bá ṣe nǹkan mi Ọlọ́run ọba fi mọ̀ wípé eléyẹn kò sọ̀rọ̀ ìyẹn ti parí látọ̀dọ̀ òun ọ̀dà òkè sábù jáàlì ti kú tọ́lọ̀ sọ pé ọ̀wọ́ kò tí ì kú Ọlọ́run sọ pé náà ilé ẹlẹ́jọ́ òfò ọwọ́ nítorí pé tí ó ṣe tí ó fi kú Ọlọ́run bá ti mọ̀ síwájú kú tó gbogbo wa tá a bá délé ayé tán a máa ń ṣiṣẹ́ tọ́ ntọ́lọ́ ọ̀bọ̀ pàtọ́lá rẹ̀ ti mọ̀ ní ṣùgbọ́n ntọ́ mọ̀ nǹkan sẹ́lẹ̀ so ẹnìkan ò lè fẹ́ nìkan certificate ẹnìkan ò lè withdraw certificate ẹnìkan torí pé ìmọ̀ gbogbo nǹkan yẹn ọlọ́wọ́n bọ̀ pàtọ́lá rẹ̀ ká ló mọ̀ kò sẹ́ni tó mọ̀ lẹ́yìn ẹ̀ nítorí pé òun náà ló òun náà lọ́mọ ẹ̀dá tán òun náà yóò sì san ẹ̀dá lẹ́sàn lórí nǹkan tó bá ṣe ẹ jẹ́ sáré kẹlẹ́ ìmọ̀ tó ti bá ti kà á mọ̀ àmọ́ wá padà síbi ọ̀rọ̀ kádàrà padà tó ti rí ṣùgbọ́n yẹn náà a ní sàlàyé lórí ẹ̀ lọ títí nítorí pé ọ̀rọ̀ nípa rẹ̀ ó sì wà wọ́n jù wà á má rọ̀hún bí tọ́ àti wà náà ààrùn àmà sí àti ìmọ̀ ọlọ́run ọba sáájú pẹ̀lú gbogbo nǹkan ó bá àsìkò sí ìgbà tó mẹ́ẹ̀ẹ́dẹ́ ó lò ó ti kádàrà ìlú tó mẹ́ẹ̀ẹ́dẹ́ ló ń ṣe síbẹ̀síbẹ̀ ó wá pàṣẹ ṣé nígbà tó ti débi ọ̀rọ̀ àṣẹ ó ti gbé ọ̀rọ̀ àlè ìrọ́dà ṣẹlẹ̀ yíyà wá wá àlè ìrọ́dà tó ṣẹlẹ̀ yíyà ọlọ́run bá pa wọn láṣẹ pé kí wọ́n máa tẹ̀lé tiẹ̀ wànàhàrù àn máa sílẹ̀ wànàhàrù àn máa sílẹ̀ ó sì kọ̀ fún wọn wípé ká má ṣẹ̀wọ̀. wọ́n wàá sọ wípé ẹni tí ó tẹ̀lé lọ ẹni tí ó ṣe ọlọ́run ṣe bímọ ọlọ́run ti tó wà dáálí ẹni ọba ti ṣe kò ní jẹ yóò jẹ o nǹkan tá à ń sọ yí báyìí torí kí báàbù bí tá a wà ní sè báàbù ọ̀rọ̀ ìbàdàn ni àmọ́ bí tọ́ ayé ti fi ni ẹ máa o ẹ máa gbọ́dọ̀ lẹ́nu wọn ni ha ó sì kọ́ fún wa ẹ má ṣẹ̀bi o kẹ́nìkan wá ní pé ọlọ́run tí ó ṣe ń gbìjà ọlọ́run ṣe ń tà níjà ó sì ní ajá kékeré lógun mọ̀rọ̀gbára yẹn mi ti ẹlọ́run ṣe ń pè níjà ó sì ní kájà kékeré lógun torí kí la fi jà kékeré lógun débi kí wọ́n lọ́wọ́ ọlọ́run ọba olè bá gbilẹ̀ mọ̀rọ̀gbára yẹn mi ti ọlọ́run yẹn ń tọ́ sọ̀rọ̀ lọ́ha yẹn ń sọ̀rọ̀ kó tiẹ̀ kó kò ní ìdí àràṣe wa ṣùgbọ́n fẹ́ ká sí àti ibẹ̀ sórí rẹ̀ táwọn ìgbà fẹ́ ràn lọ́wọ́ bá lọ́wọ́ ara wa láti fẹ́ ràn lọ́wọ́. in ahsantum ahsantum li anfusikum tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run bọ́ bàtọ́ láàrin ká ó pa wá láṣẹ níbi ká máa tẹ̀lé o ká máa tẹ̀ láṣẹ. ló ṣẹlẹ̀ sẹ́yọ̀ kan lọ́tọ̀ àbí méjèèjì. ó sì fún wa wípé àgbọ̀dọ̀ máa ṣẹ̀wọ̀n àti débi tá a ti máa ń jó náà ó bá kú wa kó ló ṣẹ́yìn yá jèrè bí takùtì rí wa mọ̀ ṣe àti ọ̀rọ̀ kádàrà láwa padà sí wa wa mọ̀ ṣe àtúhù tàǹfóòdù láàmú ṣe àtàlílẹ̀ ìbáàdí láàmú ṣá aláhùn fàmà ṣá aláhùn kíáná fàmà làmúyá ṣá làmúyá kù ọlọ́wọ́n bọ́ dẹ́mi wá sí jọ̀ọ́ lálọ́ nítorí wàá ṣe kò ń gẹ̀rẹ́ àdá nítorí wàá níbẹ̀. ẹni èjì ọ̀yà ẹ̀ta ọ̀yà one dollar zaa kala ọ̀fẹ́. Now. tó ṣẹlẹ̀ ni wípé àwọn ibìkan bẹ tó ṣe pé àìsí kìyàsí lè rí wọn ọ̀kan dùn ẹ̀ ní haram méjèèjì torí pé haram méjèèjì ìjọba ní kọ̀ǹtró rẹ̀ Yusuf ọjẹyà ìjọba oní kọ̀ǹtró rẹ̀ ní Saudi lọ́pọ̀lọpọ̀ ààyè tí wọ́n ti ń kírun tí wọ́n bá ti yàtọ̀ sí haram látàmọ́kànlá làwọn náà

lẹ́wọ̀n làwọn náà ṣùgbọ́n àrọ́mù ìjọba ní ń kọ̀ǹtró rẹ̀ tíjọba bá ti ní ẹ máa ṣe báyìí ẹ tó bẹ́ẹ̀ kẹ́ ẹ máa ṣe pàkó sísan mọ́fúsádà àìṣe yóò tóbi yóò tóbi torí pé ó ti ní àwọn nǹkan kan tí wọ́n bá ń lẹ̀ tí wọ́n sì wò pé àwọn nǹkan kan ni wọ́n jì mú àtàwọn fatawa àwọn àfa sálàyé ìlẹ̀ àbálíyà sì ni àwọn yóò wà ń balẹ̀ tó sì jẹ́ káwọn bá tí wọ́n wà nílẹ̀ pé wọ́n máa kí bẹ́ẹ̀ sálàyé mi ti ntí àwọn tí wọ́n sì tó lórí ìlú tí wọ́n fọwọ́ sí ìlú pé fatuwa táwọn afá wa gé fún kìí nítorí ìfẹ́ náà bọ́ látara ìgbìyànjú àti mùnàkọ́ṣà àti pé nínú àwọn afá Saudi náà àwọn míì ò dépò kán pa àwọn tó wà níjọba aláṣẹ ṣùgbọ́n tí wọ́n ti ṣàlàyé wípé kò yẹ kó mọ́kànlá lọ ni wọ́n fi wá ń kí nínú ṣùgbọ́n tí hárọ̀mù yẹn ò sí change for now ìwà máa o bóyá alùsùnà kan lè dọba sọjí lọ́la ṣùgbọ́n nínú gbogbo ọmọ bá èmi ò má alùsùnà tó wà bẹ́ẹ̀ ọ̀sán alùsùnà kò sọ kó sí ìlú kó wà ní ètò pọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ alùsùnà kankan gbogbo wọn ti rí sùnà àwọn tó gbé amẹ́ríkà dàgbà owó ọ̀rọ̀ yójú ẹ̀ amẹ́ríkà náà bẹ́ẹ̀ so ọlọ́run bọ́ wọlé àìtó bẹ̀rẹ̀ yọ sànù wa so ìdí tó fàánù sí ẹyọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan a kì í ṣe kìyàṣẹ lórí haram sálàyé mi ti so lápẹjúwe bẹ́ẹ̀ bá ní kò ṣe ìtìlátù kí ẹ ṣe ti haram ìtìlátù ń bẹ bọ́ àwa lè torí ẹ̀ sọ pé ìtìlátù lẹ́tọ̀ọ́ ìyẹn náà wọ́n ń tọ́ ẹ̀ láti kọ̀ǹtró rẹ̀ kò ṣe kọ̀ǹtró sálàyé mi ti torí pé wọ́n sọ àyè tó yẹ kọjá pé báwọn ọkùnrin sì máa wà ní wọ́n sì máa tọ́ ẹ̀ láti máa dá láti máa dá ṣùgbọ́n tí yẹn bá mú ìyàwó lọ sí Mẹ́kà lọ sí haram tó o bá máa mú ìyàwó rẹ káàkiri tẹ ẹ báyìí lè yára yín ẹlẹmọ rira yín mọ tẹfì wálé o ẹlẹmọ rira yín mọ àfi tí fóònù bá ń bẹ lọ́wọ́ rẹ tó mọ pé ló tó o bá tún wá ń pè náà nígbèbè kan lọ wà ó lè jẹ pé yóò máa sọnù sí ni tí bá ti wọ kí bẹ́ẹ̀ ni ó máa sọnù sí pàápàá tí o bá ti gbé dé sẹ́ẹ̀rì tẹ́ bá ti ń lọ tẹ́ bá lọ sí umrah àbí àwọn tó mú má change báàbù yẹn o báàbù báyìí sọwárí báàbù yẹn àwọn báàbù àwọn yẹn dẹ̀ ní nọ́mbà tó bá ti dì í mú lápèjúwe báàbù tó rọrùn ju ní báàbù ọmọrọ yẹn torí tó bá ti ń jáde tó bá ti ń dé báàbù ọmọrọ báyìí kó tó wọ báyìí ó mọ̀ wò káàbà gẹ̀gẹ̀ báyìí káàbà tí wọ́n pẹ́ ó mọ̀ wò báyìí sọdún lọ́wọ́ síbẹ̀ direct òun ló lọ́ọ́ rọrùn jù ibẹ̀ sí lẹ́yìn tó pọ̀ ń gbà wọlé jù ṣùgbọ́n àwọn àbúhábù mi fáyìn jù lọ àwọn àbúhábù mi dẹ̀ ń bẹ tó toro giri máa di àárín wa tiẹ̀ ìyọ́n tó yẹ kí gbogbo ayé ń bẹ láwọn bòmí ń bẹ àwọn èsì tó dùn àwọn rọ́ọ̀gì tó ní agbára àti bẹ́ẹ̀ àti ẹ̀fẹ̀ so tí èèyàn ò bá follow instruction tó bá lọ gba bòmí wọlé èèyàn lè ti lè rìn dárò mẹ́ni láti bí nínú haram ẹ dákun gbèlè yóò mọ̀ wá lọ yóò ti dárò mẹ́ni ẹ wà sọ fún mi pé ah báwo kiri mọ wá yóò wá tún gòkè rẹ̀ sí lọ. so ìyẹn ló bá tọ́ pé kálukú máa ń di ìyàwó rẹ̀ mú ni kí wọ́n mú káàkiri torí tó bá lọ sọnù ẹ máa rí táwọn ẹlẹ fọ́tò àwọn èèyàn táwọn akọ fọ́tò wọn sí táwọn akọ kiri wọn sí ni pé àwọn òrí mọ́ àwọn wà so ìdí nìyẹn so ah, ẹ lómi ìkàtí máa ń sọ̀rọ̀ àfọwọ́ ẹ bí ó ti ṣe ni yóò máa gáàdì ìyàwó rẹ̀ nígbà ẹ má bàa kọlu so kò sí ní ta fẹ́ ṣe sí i. so àtàwọn nǹkan mi haram sá ní haram méjèèjì láwọn ṣèṣì tó dá yàtọ̀ tó ṣe wípé nítorí pé jọba tíjọba instruction jọba bá give òun ni tó àwọn àyè yòókù kò rí bẹ́ẹ̀ náà salaam Ah, tàmátò náà ló dájú tí a bá ti parí umrọ. ara ọlá tó wà fún tàwa kò tóbi gan tí a bá ti wọnú haram ó dáa ní abalẹ̀ kọ́kọ́ ṣe tàwa fún na ó sì wáá ṣe náfìlà lẹ́yìn àyè náfìlà fẹ́ ṣùgbọ́n dẹ́ táwọn yẹn fi máa ń lọ lóòrù níbi pé oòrùn máa ń dínkù oòrùn wọn dẹ̀ lé lọ́sàn lẹ́yìn ìgbà náà adájọ́ àwọn yẹn máa ń dínkù díẹ̀ lóòrù tẹ́lẹ̀ ayé mi ti yóò ti rẹ ẹlòmíì ẹlòmíì ọbẹ̀ sùn ẹlòmíì ọbẹ̀ sùn ó máa ń dínkù tó bá ṣe ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ lèèyàn máa ń pọ̀ jù torí pé oòrùn wẹ̀sẹ̀ rọlẹ́ ni ẹlòmínú ọdẹ fẹsọ pé kò ń ṣe tòun kò ń lọ kò ń padà sí fún dòkò ìròyìn ẹ máa pọ̀ gan títí di bíi magrebi bíi kankan bọ ooru àyàn máa ń dùn díẹ̀ àyàn máa ń tágẹ̀tì ẹ̀ torí ojú ọjọ́ àti ádàlù tó máa ń kiri ṣùgbọ́n kò sígbà tẹ́ dé bẹ́ẹ̀ náà kẹ́ ẹ tó rí hajaru lásán àdúfọwọ́ kan ẹ dà mọ́ àwọn kájẹ ti má pa pé àwọn ò ṣe àwọn fọwọ́ kan tà wọn ìbàdí yìí ṣe dandan ní kéèyàn fọwọ́ ẹnì kejì anta wa jazakallah. Now. Huh? Break ja. èèyàn lè ṣe bẹ́ẹ̀ o ìsọ̀rọ̀ wọ́n á gbé yàn ṣe pé tẹ́ ẹ bá délé kan tó bá ní ẹ wá ń gbé mi ṣe pé lẹ́ẹ̀kan yóò ní ṣe wá ń gbé ọ ṣe pé àwọn ìyàwó wa lè tẹ́ lọ́rùn kọ́ ọmọ gbọ́mọ rẹ̀ sí pé kò lè tẹ́ lọ́rùn o kò sí pé yín kàn wí tiẹ̀ ni ẹ̀rú bà ni ẹ̀rú bà wọn ni kí ìrọ̀ ọmọ tọ́lọ̀ ó fìdí fún yìí ọmọ tọ́lọ̀ ó sì kéde fún jọ́mọ èpè wá ni wọ́n délé kò bí wọ́n lè rè pé ẹ̀sìn gbé mi sí pẹ̀lẹ́ ẹ̀kọ́ yóò sì mọ àjọ sí pé nu èpè kọ́ ẹ̀yin èpè rọ̀ wò kì í ṣèpè kankan kọ́ jáde kó bí ọ sépè ń ṣe jù ẹ wọn ò tí ó fojú ẹ ń tọ̀ <laughs> ẹ ń tọ̀ wọ́n gba yàrá yẹ èpè lọ kẹ́ẹ́ ṣe pé àwa tá a jọmọ náà àmọ̀ ṣe sùúrù ni òbí láti lè láti lè kó gòjà lórí òbí ọmọ lè ọmọ lè ká tó máa dúpẹ́ fọlọ́n pé ọ̀pọ̀lọpọ̀ wa ò sí nípò pé àwa la gbọ́dọ̀ tó òbí wa ẹ máa tọ́ wọn wọ́n tó máa fi bú sí yín kọ̀dẹ̀sí tó gbọ́dọ̀ ṣe ó gbà fọlọ́run náà ni kò yí sí ọlọ́run bọ́kùn àlọ́wọ́ náà. خادم الأصل خادم الأصل الأصل كيف خشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما الأصل alọ́kọ̀ níjọ́jú ọ̀sán kí fáwọ̀rọ̀dínà ayé bìdílà huma rọ̀bùhùmá káyọ̀rọ̀ mínú zakata ẹ rí i pé ó ní afẹ́kọ́lọ̀ ń ṣe báyìí ó náà ló ń sọ pé àwọn bẹ̀rù òní. ẹ̀rí kẹta. Náà. Thank hmm. náà ni ara àwọn tá à ń sọ náà nìyẹn ọmọ ti ń pa ẹ àwọn àti sọ àti sọ tẹ́lẹ̀ àti sọ lónìí nonsense naam waaleykum salaam kádàrá èèyàn àbí kádàrá àní mo ti gbọ́ yẹn farabalẹ̀ ṣé ṣáájú àlè yí padà rẹ̀ ń béèrè àbí sọ lè yí èèyàn. orí yẹn pé mo fẹ́ kọ́ ilé kan bẹ́ẹ̀ ni. torí pé jẹ́ ń pè kádàrà kì í ṣèyàn nìkan ló ní kádàrà gbogbo nǹkan ni gbogbo ẹ̀dá ni àdúrà máa ń yí kádàrà padà máa ń yí kádàrà padà rẹ̀ ara kádàrà. ṣé o dojú wòye ó ṣe jẹ́ ta lè béèrè tó gbẹ̀yìn. ṣé kò sí béèrè mọ́. subhanakallahumma wa hamdika